إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن تبع دارهم الى يوم الدين انا ذكر الله سبحانه وتعالى الله يكرم مدارك سيدنا محمد صلى الله عليه واله وسلم faruku pàtì sí ibẹ̀ náà láti ń gbé na ogun sàmbára wá wa ó bá yé wa jáàrìlò àríṣìṣì fi ọ̀rọ̀ ọlọ́run bá ṣiṣẹ́ alámùdákùn mọ́tò أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرب المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا من يشفع شفاعة حسنة يكون له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكون له كفل منها وكان الله على كل شيء يقين شتى وإذا أويتم بتحية فحيوا بأحسن منها فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا إن الله كان على كل شيء حسيبا aláwọ̀dọ́ fún ọlọ́run ọba tí ń fi ọlọ́run yé kó má lọ́wọ́ kó má ńlá káyè bó ṣe pé ìjẹni tí ń wí ní kí wí èèyàn ahọ́n lè gbé ó lè ti wí ó lè ti kọ́ ṣùgbọ́n nínú kí ọlọ́run fún èèyàn èèyàn rí nǹkan yẹn gbọ́yé síbi èròǹgbà ẹ̀sìn èèyàn rí gbọ́yé síbi tọ́lọ̀ ń fẹ́ tó ẹ̀kẹ́ nìyẹn sọ̀rọ̀ sí ìjọba ẹ̀dá ló ṣe é làgbóyé yẹn àbí nìyí sọ yẹn ti fẹ́ takò tó fẹ́ wí. bọ́lọ̀ ń bá fún yàn lágbòye irú ẹ̀ orí ńláńlá ni òfin gbẹ̀sìn ọlọ́run ọba yé òfin gbóye òfin ẹ̀sìn ọlọ́run nítòfin gbé fáwọn èèyàn orí ńláńlá ni ọlọ́wà dojú ọ̀rọ̀ ọkọ̀ òṣèlá rẹ̀ sallallahu nígbà fún kí ká máa wádìí information fínfín ní ìgbà tí ń kó láwùjọ ìfàyàbalẹ̀ ọkàn tí ń fàtàwùjọ bàbá wọn wádìí tuntun tó ń táwọn èèyàn ń wí káàkiri làwọn náà ń bá wọn wí àwọn ìjàmbá tí ń ṣe fáwùjọ ìdàlúrú tí ti bẹ̀rẹ̀ wáyé ìmẹ́rin ní ìfọkàntán ní ìwà jàmbá tí máa ń ti bẹ̀rẹ̀ wáyé àti wípé tá a bá ń gbọ́rọ̀ ká máa fi tó àwọn aláṣẹ létí pàtàkì jùlọ àwọn àfáà a yìí kí ni sọ́dọ̀ ń sọ ń pa rẹ̀ bó pàtàkì tí ó bójá sí pé kí ò bá ọlọ́run ìlànà láàbá máa ń nígbà tá a yanjú eléyìí tán ọlọ́run wá dojú ọ̀rọ̀ ń ṣe ńlá rẹ̀ لا تكلف إلا نفسك فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك ọlọ́run ní ìwàná Muhammad sallallahu alaihi wasallam jà sójú ọ̀nà ọlọ́run ojú ọ̀nà ọlọ́run àti ilé ẹ̀yọ́nù rẹ̀ ìbọ́lọ̀ wọn bá pàdé kágbẹ́sìn rẹ̀ yé a sì fẹ́ẹ́nú rẹ̀ kámásẹ̀ rẹ̀ ṣẹ́ àwọn ìwọ̀ tó ní àjìnà sí kásájìnà sí nígbà míì a máa bùkátà kéèyàn fẹ̀mí èèyàn lẹ̀ àbùkátà kéèyàn fi owó èèyàn lẹ̀ àbùkátà kéèyàn sacrifice ọmọlúwàbí èèyàn gbogbo ẹ̀ pátá fakọ́ tẹ́lẹ̀ في سبيل الله لا تكلف إلا نفسك فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك إن تمير أولي شيء àwọn náà ní làbọ̀ ọlọ́run bá a ti ní kó gbìyàn sójú ọ̀nà ọlọ́run kó o jà sójú ọ̀nà ọlọ́run yìí la tukallafu illa nafsak ní tó jẹ̀mí rẹ lọ àlábọ̀ ọlọ́run àfẹ́ fún ọ bó bá ti lágbára tó bó bá ti lágbára máa bó o bá ṣe rí wípé owó ojú ulẹ̀ sí jíjáde sójú ọ̀nà ogun ọlọ́run láti kojú àwọn kèfèrí bó bá ṣe rí kó rọrùn sí bó bá ṣe rí pé ìpẹ̀sẹ̀ kalẹ̀ ń bẹ sí bẹ́ẹ̀ ni kó gbìyànjú láti jagun jagunṣújọ́ ọ̀nà ọlọ́run bá sí látùkálàfù ìlà ànáfẹ́kì ìwọlákọ́dójú ọ̀rọ̀ kan náà ní ẹ̀mí kó fẹ́ ṣe jihad ṣújọ́ ọ̀nà ọlọ́run tẹ́lẹ̀ bá ti yanjú tán wàhálà rẹ̀ bẹ̀rẹ̀ mọ́ òmìnir wàhálùbẹ̀lẹ̀ mọ́ òmìnir lẹ́yìn náà mú wá ti tàháríd máa ṣe amòmìnir lójú kòkòrò bẹ ló ń gbẹ́ ìwọ tó jẹ́ chief commander lójú ogun kọjá agbóṣọ́jọ́ náà ọlọ́run fi sẹ́mì pé àwọn ọ̀tá ẹ̀sìn ọ̀tá ọlọ́run tí wọ́n bú kàtà sí káwọn èèyàn ó jà wọ́n ìwọ̀n lànàbì ní kò jẹ́ ni àkọ́kọ́ tó kọ́ sí iṣẹ́ ogun jíjà yẹn lẹ́yìn náà mọ wá ẹ̀ǹkọ́rẹ́jì àwọn òmìnirí àtàlọ́hùn àyìnyẹ̀kú fàbásàlẹ̀bí na kàfàrú wọ̀lọ́hù aṣáàdù sáhùn wà aṣáàdù jẹ́ kìí láà والله أشد بأسا وأشد تنكيلا ìṣesí eléyìí olólọ́lá jùlọ nínú ìṣesí ẹrú ọlọ́run kéèyàn fúnra rẹ̀ lákọ̀ọ́kọ́ náà kó gbìyànjú láti má ṣe ọlọ́run bá ibi ìṣe jihadi ni àwọn nǹkan míì má jẹ́ ní tó máa pàwọn èèyàn láṣẹ dáadáa tó náà wá ní dáadáa ṣe má jẹ́ tó máa kọ̀ fáwọn èèyàn pé nǹkan báyìí ò da ìjìyàn sí kí wàá ṣe tó ń fún ara rẹ gan ló jẹ tó ara ní tó bá nǹkan rí èèyàn ń fún ara èèyàn kí tó máa pàwọn èèyàn wọn ló fi lójú wọn onígbé kùránù nìkan nígbà bí islam súnà anábì hadithi anábì kò kan lẹ́yìn awuyewuye lọ́tún lósì èsì wọ́n jáde wípé kò jẹ́ dandan káwọn ìyàwó tọ́bá wọn sí àwọn ọmọ òjẹ́ dandan ìgbé káwọn sàtí máa sí àìgbọ́kùnrin àyè náà ni tí nǹkan yẹn bá jẹ́ nǹkan rí nígbà tí yẹn bá ti bẹ̀rẹ̀ rẹ̀ náà yóò bá òyìn sí ibi rẹ̀ òun lè léyìí فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين وحرض المؤمنين kí ó ṣe máìkì yìí bí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ rí látọ̀dọ̀ ara rẹ̀ àwọn òmìn ní òdodo gbẹ wọ́n ló ń gbẹ ṣé wọ́n nìkan ni wọ́n fẹ́ dàlì jẹ́nà wọ̀ ni irú ìròrí wo lèèyàn ń gbé lọ́wọ́ tí ó sì kò jẹ́rìnà kí ìyàwó òun tẹ̀lé ọmọ náà ò ní ìdí kó bóun tẹ̀lé ọ̀rẹ́ ò ní ìdí kó bóun tẹ̀lé kábàdí fóun láyè kó máa dá sí ẹ̀sìn Islam náà nìyẹn ṣe ń dábẹ́ ní wá nú ẹ̀sìn èyí nìkan máa ń dá sí ní Islam ń tẹ̀sìn awo ẹ̀sìn gbogbo ẹ̀dá èèyàn sí gbogbo ẹ̀dá lè gbà kò sí sí mẹ́rin Islam ká lè tún sáyé àmúgbò ṣe rí pé ìròrí yẹn ó wà alien ó jẹ́ Islam kìí ṣe tọ́lọ̀ bá sìn kìí ṣe àgbọ́yé ẹ̀sìn tó lọ pẹ̀lú Quran tó lọ pẹ̀lú súnà àgbọ́yé ẹ̀sìn tó mú yàn kú ọmọ ẹ̀sìn ní ìgbàgbọ́ tó sọ̀rọ̀ bí kèsè rí ní téèyàn ní jẹ́ mùsùlùmí Islam wà open ó wà transparent ó wà accountable kò sáwó ní Islam kódà àwọn àjímà ń sọ wípé ìkẹni sọ ìrí ìkẹni bàbá yìí láwọn tó fi àwọn náà wrong kò sí túmọ̀ kan nínú ọ̀rọ̀ ọlọ́run tó fi ṣe pé gbangba rẹ̀ yàtọ̀ sí kọ́kọ́ rẹ̀ bákan lọ̀rọ̀ ọlọ́run bá ti rí asàlọ́wò ayín yẹ̀kú bàbá sálẹ́bìnà kẹfàró asàlọ́wò ayín yẹ̀kú bàbá sálẹ́bìnà kẹfàró ọlọ́run ó lágbára rẹ̀ ó ní kápá rẹ̀ kó dá gbogbo jihadi lójú ọ̀nà ọlọ́run kókọ ọlọ́run ọba ẹ̀sìn rẹ̀ òfin rẹ̀ kó lè káàkiri ayé káwọn èèyàn lè dúró tọ́mọ̀ bọ́lọ́run ọba ṣe òfin jihadi táwọn kèfèrí bá láwọn ń dààmú islam àwọn ń dààmú mùsùlùmí àwọn fẹ́ dààmú ànábì ọlọ́run ọba tó wọn kò níbi aburú wọn ọlọ́run ní agbára tó fi lè sọ́pù aburú àwọn kèfèrí ẹ̀rí inú sọ̀rọ̀ míì ni agbara to bí le sopu aburu awon rí eri inu tó rọ̀ ni waroda lowo lebi na sábàrú bí kọ́ ìbìhìm lámìyànálù khayra وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا وكان الله قويا عزيزا gbogbo ìpépèrò awọn kèfèrí ọlọ́run ni mo dá padà sọ́dọ̀ wọn wọn ò rí àwọn mòmìnì gbèsè àwọn mòmìnì òdodo wọn ò rí wọn gbèsè kò sí

ṣùgbọ́n kó ṣe òfin jihadi fún yín kẹ́ẹ̀fì lè tara rẹ̀ tún súnmọ́ lọ́wọ́ bá yín kẹ́ẹ̀fì lè tara rẹ̀ tún máa rírì ń tẹ̀ nítorí rẹ̀ ẹ̀sẹ̀sìn torí pé bẹ́yẹn bá ló ń jẹ́ mùsùlùmí tí ò lè jà fẹ́sìn rẹ̀ tó ló ń jẹ́ mùsùlùmí tí ò lè sapá fẹ́sìn rẹ̀ yóò padà jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn yẹn òye tàbí kó jẹ́ mùnáfíkì tó bá ti nà ẹ̀dá sẹ́sìn kí ń jẹ̀dí ẹ̀yìn ẹjá ṣe lè nú ẹ̀sìn kí ń jẹ̀dí ẹ̀yìn nínú kó ṣe wípé odo ni kò lè dìfẹ́ǹdì ẹ̀sìn ẹ̀ àbí kéde gbèsè ìsojo hypocrite ni alábòsí ni ìkànfẹ̀sì yẹn kájú ni ó lẹ́sìn míì títún ṣe ó kànfẹ̀sì yẹn kájú ni ó láwọn míì tí wọ́n ìfẹ́lẹ́sìn mùsùlùmí tọ́jọ́ lẹ̀ papọ̀ níbi awo láti máa rí wọn nílẹ̀ yorùbá àtàwọn bòmí ní nǹkan bí bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àtàwọn ẹlòmíì wọ́n ní ara ò ẹni dúró ẹni ẹmọ́jà ṣe bẹ́ẹ̀ o kí ló dé àwọn àtàwọn tọ̀hún jọ ń pàdé nínú ẹgbẹ́ awo ni ó jọ níbi tẹ́sí jọ lẹ̀ papọ̀ tó ń wo

يقول ومن يأتي رجال القيامة الأنت تكون من أصحاب اليمين أو من أصحاب الشمال لأن أصحاب الشمال في سموم وحميم وظلم يحموم لا بارد ولا كريم أما أصحاب اليمين في سجر مخبوده وطلح منضودة وظل ممدودة wà máa ń lọ tó ìgbòdò wọ́n fẹ́kọ́ lọ́wọ́ tó ọmọ láti ìyá ọmọ ìyá mi kéèké bísáì séjọ ọkọ̀ fún fẹ́ tò sí tó wọn bẹnu gbádùn ọlọ́run wọ́n máa jẹ wọ́n máa mú lábẹ́ ẹ̀bòjì tó máa rẹ̀ ẹ̀ràn ọlọ́run wọ́n sì máa bẹnu gbẹ̀gbẹ̀rẹ̀ ní ẹni ń wà àlùjẹ́nà ò ní kúrú àlùjẹ́nà kò sí kúrú àlùjẹ́nà àbí tòbí ló fẹ́ tò sí omi gbóná ni kò sápọ̀lé ọdún ọdún ojú egbò ara wọn ni ó mọ̀ ọmọ lẹ́yìn omi gbóná tọ̀fìlánà ọ̀nàmíyà tọ̀kọ́ ọ̀mìnà àìní àníyà láìsálàhùn tọ̀hámùn ìlàmì ọ̀rọ̀ ìgbì ọ̀rọ̀ oje rẹ̀ gan wà poisonous ẹ̀gún ni oje rẹ̀ a máa funfun in tó jọ nìyẹn ṣe é rí ọyàn obìnrin tó bá ń fọmọ lọ́yàn oje tó jáde níbẹ̀ funfun náà fi máa ń pe ọyàn obìnrin omi yẹn wọ́n ń pè ní dọ̀rẹ́ rà irú yẹn ti wá funfun náà ní ji ọrọ funfun ó korò jẹ wúro lọ. ikú mọ̀ jẹ nìyẹn nínú ìjà nínú náà ibi tẹ́yìn bá ti mu wàrà òjèjì ọ̀rọ̀ làwọn máa mú ibi tẹ́yìn ti ń mu omi ọyún èékù ojú egbò làwọn máa mú ilá hàmí máa ń wà kò sáàkọ ilá hàmí máa wà kò sáàkọ jẹjẹjẹ lẹ́nu tí ń gbóná gírígírí omi tí wọ́n nìyẹn nítí ó tún wá omi tí wọ́n mu náà ní ọyún ojú ewu tí wọ́n máa mu kò sì kú bẹ́ẹ̀ bá ti wọ iná láyé mọ́tò fi ha wà láyé àyè káájókù káájá láyé tó ní bẹ́ẹ̀ bá ti kú kò mọ̀ nira mọ́ mẹ́ta bí ikú náà kò mọ̀ kẹ́ mọ́ lórí jáde bẹ́ẹ̀ ní bábọ́ sílé ìkẹ́ kò ní kú mọ́ ẹni bábọ́ sílé ìyà kò ní kú mọ́ ìbòdó fẹ́ kò sí ọlọ́run tó já ẹ̀sìn rẹ̀ pé àmọ́ bí wọ́n lé ń ṣe yìí ṣe é ṣe wípé ọkàn ìsìlámù kájú wọ́lọ́wọ́ aṣáàdù bá sáà wà aṣáàdù sáà kìlá والله أشد بأسا وأشد تنكيلا ọlọ́run bá lè kókó níjẹ̀yàn yíyà àṣàdùbá tán albas alẹ́kọ́b aláṣàd alákọ̀wà ọlọ́run lè gbogbo ẹni níjẹ̀yàn láyé nínú lọ́ba, nínú ìjọba nínú àwọn aláṣẹ kẹ́lẹ́ máa retí lágbájá ìyá ń bẹ lọ́wọ́ rẹ̀ orílẹ̀ báyìí wọn a máa ń jẹ̀yàn yíyà tí wọ́n fẹ́ èèyàn tí èèyàn gbogbo tọ́lọ̀ ń dágbátá láyé tí yíyà ìjẹ̀yàn yíyà lé ó lé kò nírú bí kí ò ṣe nírú ìyá ìbínú ọlọ́wọ̀ nírú kọ́lọ̀mọ́ bínú ni ẹ̀ rájú àwọn èèyàn rí aníwọ̀ ọlọ́wọ̀ pé járí bínú rẹ̀ pé járí bínú rẹ̀ èdè ikọ́ mọ̀ sọ pé kẹ́ má rí bínú àwọn ayé má rí bínú àwọn ayé ni ìbínú tọ́lọ́wọ́ aye ẹ faramọ́ ayé ẹ faramọ́ bínú tọ́lọ́wọ́ àmọ́ bínú sáyé èyí yẹn ni bá fẹ́ bá yẹn jà ó irun ara yẹn bá irun orí rẹ yóò fi bọ́ ọjà ìbọn ló dáhùn síbẹ̀ ló dáhùn síbẹ̀ yóò mọ̀ wípé tán bá bú awọ irun èèyàn lórí tán bú awọ orí èèyàn báyìí tó rí irun nínú ẹran ọmọ ìyá mi dúró lọ́wọ́ mà dájú tó kó kan bá ṣẹlẹ̀ bí tó ti ń gbèyàn tó ń fáyọ̀ èèyàn ẹ wo ara ẹran yẹn kẹ́ẹ̀dì tí o ti wù bẹ́ẹ̀. ẹlòmí ó ti lo ọgọ́rùn ọdún láyé yóò sì máa ń fa ẹwẹ́ irun yóò tún kàn bẹ́ẹ̀ yóò máa ń fa náà tó bá ti ń fa èmi ò tún wù tó bá tún fa èmi ò tún wù tó bá tún fa èmi ò tún wù ibo ni irun yẹn wà. kò sí ń tọ́lọ̀ fẹ́ fi bẹ́ẹ̀ dájà láyé. tí ò lè lò ní ọmọ ogun láti bá yàn jà tó tí wọ́n mẹ́rin alámọ̀ ìlú ra omi ká láwọn ó lè fojú rẹ̀ bọ́ ọjà ìjókà máa rọ náà ní ó ti fá gbogbo tó ní ó lè bọ́ ọjà ẹlẹ́yìn kan nínà mi wọ́n wọ́n ti ṣẹlẹ̀ nínú kí lọ́lọ́n fẹ́ bẹ́ẹ̀lẹ̀ já tí ó bẹ́ẹ̀lẹ̀ já ọlọ́wọ́n já ìbínú rẹ̀ wọ̀ اللهم ارفع غضبك ومقتك عنا اللهم ارفع غضبك ومقتك عنا اللهم ارفع غضبك ومقتك عنا اللهم bá ká ìbínú rẹ̀ kú lára wa ìkórìíra rẹ̀ bá ká kú lára wa ìwà táàbì tó bínú sí wa mọ́jà wù ìwà tó fi máa kórìíra wa mọ́jà wù torí wípé wallahu ashaddu ba'san wa ashaddu tankira wallahu ashaddu ba'san wa ashaddu tankira ọlọ́run lágbára ó lè láti jẹ̀yàn yà tọ́lọ̀ bá gbá ẹlẹ́sẹ̀ mú ó lè wà ṣádùtà ń a sì máa fi ẹlẹ́tẹ̀ a sì máa jẹ́ àríkọ́sẹ̀ aburú fáwọn ẹlòmíì àtàǹkìl deterrent ó ní ká dá fèrè àfúnyàn ká pọ́nìsì rẹ̀ láti ọkọ̀ àwọn kókò lẹ́kọ̀ọ́ ee tí wọ́n fojú rẹ̀ rí èmi ò yá ní dánrọ ẹ̀wò kí wọ́n fojú tèmi náà dúró ẹ̀wò ọlọ́run ló ní irú ẹ̀ ló ní irú ẹ̀ jù ló fi mọ́ sọ wípé gbogbo àwọn ọ̀tọ̀ tó ń sọ fún wa ní Kùránì yẹn èyí tó ṣẹlẹ̀ síjọ Ad ìjọ Hud ìjọ Salih ìjọ Shu'aib ìjọ lọ́lọ́ fi ń kọ́ àwọn ọ̀sán wá ẹ máa ń pé mi tí mo tí mo ṣe irú tí mo ṣe fáwọn tí mo ṣe wọ́n tí o àwọn wọn fún fọ́ọ̀nù kẹ́kọ̀ọ́ ìwà tọ̀ ń ẹ̀yin ẹ̀jìnà sí mo lè ṣe fún wọn yẹn mo lè sẹ̀yìn náà bẹ́ẹ̀ o mo lè ṣe wípé ọlọ́run kan mú wà ní mà nábì lọ́tọ̀ ó ní wà máa ká nà lọ́rùn bí yóò á bí bá òun wà á ń wà ká nà lọ́rùn á dé bá òun wà òun yẹ wọn jẹ wọ́n torí wíwà tí wà nábì wà láàrin wọn kò ní jẹ́ ń pa wọ́n rẹ́ mò ń wo tiẹ̀ mọ́ wọn láà lẹ́yìn náà tó bá tó ní sí lẹ́yìn tó bá sí láàrin wọn máa wọ́n sọ̀rọ̀ àforíjì èmi ọlọ́run wà á fi láti jẹ wọ́n yà àforíjì tá à ń sọ̀rọ̀ yẹn náà nìyá wa fi dínkù báyìí bí wọ́n ti sọ pé ìyá pọ̀ ní nàìjíríà ìyá mọ́ pọ̀ ju ìyá ìmọ̀ ti pọ̀ ju ìyá ìmọ̀ pọ̀ ju lọ́pọ̀ ìmọ̀ pọ̀ ju wàlláhì àforíjì táwọn kan sọ̀rọ̀ wájú ọlọ́run ọlọ́run ti mú ó wù wọn wà láà torí àwọn kan mọ̀ wípé tí ìbá sànú ọlọ́run àti wọ́n dé ń já zon kọ́lọ̀ òfin sí wa yẹn lórí lẹ́ẹ̀dì gbogbo ìwà àbàjẹ́ tí ń bẹ lọ́dọ̀ àwọn ìran tí wọ́n ti síwájú tọ́lọ̀ nítorí rẹ̀ pa wọ́n run ìlọ́po rẹ̀ níbẹ̀ lọ́dọ̀ ti wà lẹ́yìn a sì fi ń sayé àwọn èèyàn bẹ̀rẹ̀ kó sùn ọkùnrin àtọkùnrin bára wọn sùn obìnrin àbùsùn obìnrin bára wọn sùn bàbá ń bọ́ mọ́ ara rẹ̀ sùn tọmọ ń bójú fún bàbá rẹ̀ ìyá ń bọ́ máa rẹ̀ dùn títún lóyún fọ́ máa rẹ̀ gbogbo ilé yóò sí lọ́dọ̀ àwọn fún kọjá ẹnu tí ń bẹ lọ́dọ̀ àgbẹ̀bí rogue láwọn èèyàn rẹ̀ ọkùnrin bọ́kùnrin sùn nìkan ni kò sí bómi ní bómi ní sùn ẹni bọ́lọ̀ ti pa wọn rẹ̀ ni ọmọ òwú àánú fi wọn ìdájọ́ ti wá nínú ẹ̀sìn yìí pé ta bá bá ọkùnrin àtọkùnrin tí wọ́n bára wọn ṣàtìpapọ̀ ìyá wọn lábẹ́ ìṣeré àjí ìyá jìnnà lásán lọ wọ́n ní kí wọ́n fún wọn láàyè ni yuhraqan àwọn agbòdé bí kan lórílẹ̀-èdè yìí ọkùnrin máa sọ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ pé my dear wife aláwọ̀fàjọ́ obìnrin ó máa sọ fún ẹgbẹ́ rẹ̀ pé my husband my beloved husband a sì kákún ìsẹ̀mí ayé gidi torí àwọn èbó gbé wá wọ́n sì ń gbogbo ọ̀nà ni wọ́n fi ń sọ fún àwọn ààrẹ wa lórílẹ̀-èdè sex marriage fẹ́ ẹ ti sínú democracy Nàìjíríà ààrẹ wa àgbà yẹn tó bẹ̀rẹ̀ lórí ẹ̀ Goodluck Jonathan bàbá yẹn ní kò dédé àkọ́kọ́ culture wa Áfíríkà takò kọkùnrin máa fẹ́ ọkùnrin tóbìnrin máa fẹ́ obìnrin culture wọ̀ fara náà then gbogbo ẹ̀sìn méjèèjì táwọn mọ̀ àti Islam àti Christianity kò sí ètò fara náà ebo ní Amẹ́ríkà fọ́nbà náà wọ́n fi sínú àbáyé náà lásìkò yẹn àníkó odò àwọn kan bẹ tó jẹ́ Nàìjíríà wọ́n ní sex marriage tó gbọ́kùnrin mọ̀ fún ọkùnrin mọ̀ fún obìnrin democracy yẹn fún ìyàgò lẹ́tọ̀ọ́ rẹ̀ tí ó gbọ́dọ̀ lò bàbá yẹn lórí ara wọn wọn láwọn ń faction wọn lè faction wa ẹ àwọn àtúntà sáwọn ọ̀rọ̀ ṣe àwọn olè gbogbo àtúntà sì yẹn jì mú wọn ò rí ṣe láyé bàbá yẹn. bí wọ́n ti ẹ̀rẹ́ ìṣẹ̀ láì bàbá buhari àti ẹ̀mà bàbá sábà bẹ́ẹ̀ náà tinubu náà àti ìgbọ́ pé wọ́n lè ṣẹ̀ pé wọ́n padà rẹ̀ torí ibi tí wọ́n gbé democracy lọ ibi tí làkàyè wá kàn lọ ni kò èyí tó bí ó jọ òfin onílàkàyè nínú òfin yẹn ń sọ wípé ìjọba ara wa fúnra wa dáa náà ló nǹkan bá ti ní òdà kò já sáwàlá nira wa ní sáwàlá dára wa bí kan freedom ara ló ń sọ̀rọ̀ tó lórí anyhow abẹ́ freedom abẹ́ freedom yìí ẹ̀yin rò pé ìlú èbò lẹ́wà gbogbo ẹ̀jẹ̀ ní ń sọ̀rọ̀ síjọba ẹni àwọn ẹ̀mọ́ tẹ̀yìn ẹ̀mọ́ tó ju yín rí ṣé nínú ẹ̀kọ́ ìsìlámù àti ẹ̀kọ́ onílàákàyè tó lórí wà nípa ẹni yóò mọ̀ sọ̀rọ̀ tí olórí gbọdọ̀ wà nípò ta táàmù ṣépèlé táàmù bú àbí ká pé òun ṣàkíyèsí káyọ̀ máa ṣàdúrà fún wa ẹ̀wá ló fi kẹlẹ̀ gbédé ẹ̀lì sọ̀rọ̀ só lórí ẹ̀lì ya yàtọ̀ ń jẹ́ ẹ̀mọ̀ yàtọ̀ ń gbogbo àwọn òfin ilẹ̀ àwọn pé gbogbo citizens ló ní right kan bá lóun ọkùnrin òwú láti fẹ́ yàwó ọkùnrin lòun fẹ́ fẹ́ ó níwọ̀ ẹfun lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹfun lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀dá mùsùlùmí mùsùlùmí ọlọ́run bá lágbára gbogbo àwọn ìwà kìí wà rí tó bá wù ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè run àwọn kèfèrí pẹ̀lú agbára rẹ̀ tí ò ní sẹ́wù kankan wọn mọ́ mùsùlùmí kò sì ní mú ọ̀rọ̀ ọdún fẹ́ lọ́jà ṣùgbọ́n fún ọlọ́run ọba ọlọ́ọ̀bá tí wá sàdánwò fún ara wa olékí jihadi oríde èyí tí mánì tó ní àlàáfíà rẹ̀mọ̀tí ara rẹ̀ jáde látara àgbàgbọ́ tí èsì mánì tipa ó wà convinced pé ìsìláàmù náà nìkan ó wà confused ìsìláàmù náà nìkan lọ́nà tí mo fi lè rí àdìjẹ́ náà wájú ọlọ́run gbogbo bá mo wọ̀rọ̀ gbìyànjú kí n protect ẹ̀ sí mi lórí ìyàwó mi ma protect ẹ̀ lórí ọmọ mi ma protect ẹ̀ lórí ara mi máa protect ẹ̀ lórí àdúgbò tí ń wà wà bẹ́ẹ̀ protect ẹ̀ a wà ní ìlú táwọn sọ wípé oníkálukú níwọ̀n rẹ̀ lábẹ́ òfin kọ́sì máa fi mùsùlùmí kọ́ ẹ̀tọ́ wọn àti ká sì káwọn tó ń jádarí wa kán wòye sí lọ́nà ẹ̀tọ́ kìí sọ̀nà dàlúrú kìí sí lọ́nà protest lọ́rọ̀ ìfúkúnúkù pẹ̀lú àwọn aláṣẹ pẹ̀lú ìjọba ilé ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run wá mọ́rọ̀ mi wà ọlọ́ni ma ń yẹ lọ́wọ́ fíbùn ha ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وكان الله على كل شيء مقيتا àṣàfáà oníkásíkọ̀ èèyàn nílè láwáwá àṣàfáà ní èèyàn sàwà pẹ̀lú ara wa ẹnìkan ṣe ń tó kù bí ẹ̀ká àtò lẹ́nì kejì yálà ẹnì kejì yẹn ó lágbára kó fìyà jẹ àdúgbò lágbára rẹ̀ pàtàkì jùlọ tó bá lágbára kó fìyà jẹ ó lágbára kó bá wí lórí ìwà tó kù díẹ̀ káàdó ló ṣe ó wá wá pè wọ́ ó lẹ́yìn dákùn aláàjì kan sí wọn àbí wọn àbí wọn àbí sábìlì wọn kan sábà ah, gbèsè àyè lágbára o dákùn wọn lè pẹ̀lú pé ẹjẹ́ méjì yẹn àtẹ tí wọ́n pèpè fún náà fi ń pe ṣáfùrì ní ṣáfùrì ẹjẹ́ méjì lódodo lákà méjì kan la fi ń pè ní ṣáfùrì nínú àgbọ́yé tó lè yé wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí èso ń kéwú èyí tá a bá wá ké lẹ́yìn rẹ̀ tá a bá yàn lẹ́yìn rẹ̀ tá parí rẹ̀ à ń pè òun ní wítìrì torí kò ń jẹ́ ẹyọkan méjì ẹyọkan ṣáfùrì ó jẹ́ méjì wátìrì àbẹ̀pẹ̀ wítìrì ẹyọkan ẹni tó lọ bọ́ ṣètẹ̀ lọ́dọ̀ ẹni tó dáná sọ́dọ̀ rẹ̀ tó tẹ̀ òun fẹ́ lọ bọ́ ṣètẹ̀ kẹ́niyẹn mú jẹun yà kó ràn lọ́wọ́ ọ́ ìjọ gbogbo àwọn ọba fún láǹfààní kí wọ́n fáwọn èèyàn ìtumọ̀ tí wọ́n ṣe wípé wọn ń bẹ̀bẹ̀ níwájú ọlọ́run kọ́lọ̀ wọ́n fìyà yìí jẹ wọn. ìsìnkẹ́ nìyẹn intercession kátẹ́pẹ̀ fúnra ẹni àmọ́ níbi ó ń túmọ̀ káwá ìrànlọ́wọ́ ara ẹni lórí àlámọ̀rí kan náà àwọn àlámọ̀rí mi ẹni bá ṣe wípé ó ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ó sì dúró lórí àlámàrí dáadáa gbígbà pé kó pè pé ràn mí lọ́wọ́ lórí àwọn tí wọ́n ṣàbòsí fún yìí àwọn ọmọ ìyá wa ń bẹ́ nìkan mọ̀lẹ́bí mi ni ọ̀rẹ́ mi ni àwọn kan báyìí fẹ́ ṣàbòsí báyìí fún ìdákòókò mi lọ́wọ́ kájọ gbé níyà kájọ gbé níjà kún mi lọ́wọ́ kájọ jà fún ẹ̀tọ́ rẹ̀ fún fún mi lọ́wọ́ ìdájọ́ òdodo tó yẹ kó rí lórí àlámọ̀rí yìí kájọ fún un kò sí níjà burú mẹ́ o ọlọ́run sọ pé mẹ́yìn yẹ ṣífà ṣàfà àtàní hasana táyì ìyẹ̀kọ́ ìràwó na sí ibùn mìíràn ẹni tó nípẹ̀ fún nípẹ̀ dáadáa ẹni tó kún lọ́wọ́ tó fi rí ẹ̀tọ́ rẹ̀ gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ṣàbòsí fún un yẹ̀kún láhú na sí ibú mímíhá láàdá ìpín ìyẹ́ náà ó kàn náà nínú ìkúnlọ́ tó ti fẹ́ nìyẹn rárá o ìfẹ́kọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹjá nìfẹ́ sílé ọba àjá nìfẹ́ lókè àárùn àkọ́kọ́ òun tẹ́ bọ́ ohun lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn tẹ̀sìn àwọn tó mọ òkú wọn lọ́tún òkú wọn lọ́sì ẹni yìí àbúrò mi ni ẹni yìí ẹ̀gbọ́n mi ni báyìí báyìí ní ìṣẹ̀ lórí ilẹ̀ rẹ̀ báyìí báyìí ní ìṣẹ̀ lórí ilé rẹ̀ báyìí báyìí ní ìṣẹ̀ níbi títún tajà báyìí báyìí ní ìṣẹ̀lẹ̀ báwọn ọmọ rẹ̀ níbi tí wọ́n wà. ẹ dákun eléyìí ò bá wọn bẹ́ẹ̀ ẹja ṣe fẹ́ kí nǹkan lọ́wọ́ ti ẹkú lọ tọ́rọ bá ti fún wọn ní àṣeyọrí lórí ẹ̀ yẹ kó láwùú nà sí ibùn nínú ha. يكن له نصيب منا òun láàdá ìpínfì ẹnu ó kàn ọ́ lórí ìrànlọ́wọ́ tó ti fẹ́ nìyẹn sẹ̀mọ̀pẹ́ni tó ti ṣàfáà yẹn fún òun náà ìtayé títí ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ó tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n tó bá gbìyànjú láti jà fẹ́tọ̀ọ́ rẹ̀ náà kẹsàn ọ̀rọ̀ òfin rámọ lọ́wọ́ ìwọ́n ní oṣù ní ìpín ládáwájú ọlọ́lẹ̀ lórí nígbà kejì wà máa ń yẹ ìfà ṣàfà àtàyìn ìyẹ̀kọ́ ìlàwó kéfùrù mìíràn wà máa ń yẹ ìfà ṣàfà àtàyìn ìlàwó kéfùrù mìíràn bẹ́ẹ̀ ni ìwọ tó kún yàn lọ́wọ́ lórí àbúrú ṣàfáà ìjà ìbí ló fẹ́ jà ìjà àbòjí ló fẹ́ jà ìgbé ẹ̀tọ́ rẹ̀ ló fẹ́ gbà lọ́wọ́ tó lẹ̀tọ̀ olùdókòwò wà connected ọmọ àwọn èèyàn ọwọ́ rẹ̀ ń lókè àtàbújá àti ìṣẹ̀kùkú àti séèjì ló ti

pọ́sán nìyẹn ìpín aburú ti tiẹ̀ lórí tó o báyàn fọwọ́pọ̀ láti dàlúrú láti fìwà àbòsí rinlẹ̀ láti jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́lẹ̀ tó rò kó lọ kò lọ o lórí ìdí wọn bó o bá ṣe kópa sí níbi aburú yẹn nílùú ìdìmọ̀ kò ní kálukú láti yẹn wo ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ti wọ̀ mùsùlùmí ṣe wọ̀ gbogbo ẹni bá lòun jájà fún nǹkan kan wádìí kò mọ́ kò àbòsí mọ́ kò àbòsí bá rí gbogbo ọ̀rọ̀ kan ha hàn ẹni ẹja bọ́ wájú àtìlẹyìn lè ṣe fún ká fún ó tó bá falábòsí èèyàn oníjàmbá èèyàn níbi ẹlẹ́tọ̀ tó ṣé ẹni tí wọ́n ti láti ní pé inú rẹ̀ òdò ó wà ní òbàjẹ́ ìpé méjì ni wọ́n ẹlòmí wà ní òbàjẹ́ inú ẹ̀dùnú tó ń pé wọ́n yẹn jẹ ẹlòmí sì ń bẹ́ ń bàjẹ́ inú ẹ̀dùnú tó ń pé wọ́n fẹ́ yẹn yẹn jẹ kò rọ́pọ̀ tó ń jẹ ó fẹ́ gbàbò sí àbòsí yẹn kò rí ṣe ó máa dáta ló pé ah, irú ọmọ yẹn sí mi a fún àtìdílé rẹ̀ ilé ilé bàbá ilé ìyá tálà ní wọn wọ́n gbọ́n yẹn ní àwọn èèyàn gọ̀ ah, àwọn èèyàn kéré bí yìí yóò lọ́ọ́ bàrú àwọn tí ń lo agbára tí wọ́n ń lo tí wọ́n ń lo owó ló lọ́nà yóò tó kà dùn ní pé ọmọ yẹn ti bá ní tún lè tó lówó yìí àtẹ̀tún mi wípé hákọ́nà gbòòrò náà lílò òdodo wọn kò sí òun bá fẹ́ gbé ìjà èèyàn mọ orú ìjà tó fẹ́ gbé ọlọ́run wá ní وكان الله على كل شيء مقيتا وكان الله على كل شيء مقيتا nínú àyà yìí a rí gbàyànyàn tó tóbi látọ̀dọ̀ ọlọ́run lórí àtàràwọnú adálẹ̀bẹ̀rẹ̀ wọn takọwa kakúnra wa lọ́wọ́ kádókìra wa lórí iṣẹ́ rẹ̀ lórí ìwà rẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run nínú ibẹ̀ náà a rí ẹ̀kọ́ ká máa lọ́wọ́ lórí ìwà àbòsí lórí ìwà ẹ̀ṣẹ̀ ọlọ́bí wá ń sọ wípé òun ọlọ́run mòkí tánú lórí gbogbo nǹkan ìbẹ̀nú àwọn àfá wọ́n ní mòkí tánú bìmáànà ṣáhìdán ìbẹ̀nú wọn tánú bìmáànà hafizan ìbẹ̀nú wọn tánú bìmáànà hasiba mẹ́tẹ̀ẹ̀ta iná ló kó túnmọ̀ mòkí tásínú almukit náà ó kọ́ ọlọ́run ọba ni almukit ní túnmọ̀ ẹ̀ ọba tí rí gbogbo nǹkan àṣáhídù kò sí nǹkan kan tó pamọ́ sọ́lọ́hun a sì rí ẹ̀rí yẹn náà Qur'an inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama àti lókè sánmà àti nílẹ̀ kò sí nǹkan kan láyé tó pamọ́ sọ́lọ́hun ah kàyìn láyà ẹ́ ọlọ́ káyàn láyà gbàtí ń sọ̀rọ̀ láyè pé ó ní ìsábíhù àwọn sàmáwá tó sábòrò wàl'áwọ̀ wà máa ń fi hìn wà ní ṣe in ilẹ̀ ìsábíhù hàmìhì ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا ó ní gbogbo tí ń bẹ ní sánmà méjèèjì ni wọ́n ń sáfọ̀ òun fi mi ọlọ́run wọ́n glorifáyì mi wọ́n jẹ́ mi sí wọ́n mọ rírì mi wọ́n yóò gbé mi ọlọ́run wàláàrùdù ilẹ̀ méjèèjì náà wọ́n sábà wọ́n gbé mi ọlọ́run wà máa ń fi ìdí nù gbogbo tí ń dé sọ́mọ̀ méjèèjì gbogbo tí ń dé abẹ́ ilẹ̀ méjèèjì gbogbo wọn náà wọ́n sábà wọ́n gbé mi ọlọ́run. ọlọ́wọ́ ni kó lè yẹ yí wà ní kódà láàmì kò ní kankan ní ṣe nínú kankan ilá ìsábí ìhàmì agbóòdó wípé ní sábà orí ọlọ́wọ́ bá ní pẹ̀lú ọgbẹ́ ẹ̀yìn kankan rí tó ń kankan tó jẹ́ tí ń kí ọlọ́run ọba tí ń dúpẹ́ fọlọ́run olú olú rẹ̀ náà ń ti kí ni ń sábàmọ́ fọlọ́run wà ní ṣe ń ilá ìsàbí bihamdihi walakin la tafqahuna tasbihahum innahu kana haliman àmọ́ ìyẹn ò lè gbọ́ mọ́ sí ṣe pẹ̀lú òun ẹ̀ lè bọyé kò sí tọ́lọ̀ ń dá láyé tí ò máa jọ́ ti fọ́lọ́run gbogbo tọ́lọ̀ ń dá wà ní ṣe in wà ní ṣe in ìlà ìsábẹ̀ hàmbìhì wà láàkì látẹ̀kọ̀ọ́ lè tẹ̀sí àhùn

gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá léèyàn tó fẹ́ dá sí àfẹ́ẹ̀tì àwọn ẹ̀dá tàyè fojú fojú ni wọ́n yàtọ̀ sí wọ́n máa ń wa àwọn ẹ̀dá fojú rí àwọn nìyẹn ẹni tó fẹ́ máa ń dá wọn òun fẹ́ máa ń lọ pa wọn òun fẹ́ máa bá nínú àwọn ìdáta àjọ ríra wa ṣùgbọ́n náà ò dá wa ní ìṣèjì ìbátijọ́ máa lò kó rí bákan làwọn ewúrẹ́ nǹkan ọ̀sẹ̀ kí ló kàn nípa wọn sí lóṣè ní wọn lèmi tó bá sọ wípé wọ́n ti ń kírun kẹ mo fẹ́ mà wọ́n ti ń gbàwẹ̀ kẹ mo fẹ́ mà ó ma wọ́n fọ́lọ́ ìgbà táwọn ilé kan tó ó ní lágbájá tó fẹ́ mú dé tí ò sí ìkẹyìn gẹ́gẹ́ bí bá ti máa ń ka kí ó nípìnlẹ̀ nígbà tí ó sí àkàmù tẹ̀júwé oṣù mẹ́fà ló lò lè kí ó ló parí kùnrán kí ni bó wà ó tó fi máa ké nígbà tí ń ké nígbà yẹn sọ̀rọ̀ rẹ̀ máa ń fún ìjìláwọn èèyàn gan àwọn ń sọ̀rọ̀ ló wá ní ó nìkan kọ́ ó ní jẹ́ pé ní tí ewúrẹ́ ń sọ lágbájá ń bọ̀ ní tágùtàn ń sọ ó bọ̀ ìmà àá ó níwájú ilé àwọn ewúrẹ́ kan rọ̀bù àwọn kan wá bá ní àwọn ewúrẹ́ tó kù wọ́n jáde máa ó ní wọ́n sọ fáwọn wípé á ọlọ́run ṣàánú àdẹ́wò ń bẹ lára àwọn èèyàn wọ́n lọ sọ wípé ẹ̀wò àwọn tó kù sí ìṣáájú rẹ̀ tó ó ti fẹ́ bímọ láti ẹ̀kan tí ò rọrùn yẹn bí wọ́n ṣáájú rẹ̀ ní o ilẹ̀ yóò ti súnmọ́ ní ẹgbẹ́ tó ń ó ní ara ní ó ní wọ́n sọ fáwọn tó kù para ní òun làwọn yẹn ti wá oníṣẹ́ onígbà yẹn lọ́wọ́ wá sọ wípé <laughs> eléyìí sọ fún wípé kó lọ já ewé wá wò pé irú kí ni fíìmù tó ń àwọn tá a dúró làwọn òṣìṣẹ́ kan mọ́ làwọn mẹ́rẹ̀ ló sọ bàtà wọn padà bí yìí ti ń bọ̀ ó fi ewé sẹ́yìn ó sì wá ṣiṣẹ́ yìí kí ìyẹn bá jẹ́ onífẹ́ náà ló gbọ́dọ̀ bí wọn. ọmọ yìí náà kìí tèèyàn bá rí náà bí kò bí ń bẹ́ báyìí ní àbá rí bí ó lè ṣe gbé ìkó kò ìfẹ́mi rẹ̀ báláǹsì. mo wá ní èyí ò sínú àwọn fàájì ń kọ kíláàsì yìí lèmi ń kọ àmọ́ sọ fún ọmọdé ní ìdáláàmú bí ò bá rí bẹ́ẹ̀ ìfẹ́mi rẹ̀ ó bàjẹ́. ayé rẹ̀ ó dùnà gànàgàn ní bá ti ń gbọ́ tó ń gbọ́ kó mọ̀ sí àwọn olùlẹ̀ ẹ̀mí ẹ̀kọ́ ọ̀nà òjì torí pé ìmọ̀ tí ń ń gbé wá fún àwọn gbé ayé ẹ̀jẹ̀ lẹ́yìn àwọn tí wọ́n mọ̀ dáadáa wọn náà kò rí ṣe

mọ̀jìdá ti tọ́ ọlọ́run ọba fún ìyẹn iṣẹ́ ìyanu tọ́lọ́run fún ìyẹn tọ́lọ́run sì fásitì tọ́lọ́run bá ń do owó ayé nítorí wọn sì fún ànábì lọ kọ̀ọ̀rọ̀ hàn ó ju ojú iṣẹ́ ìyanu tó gba àwọn ànábì tí wọ́n déwájú kí wọ́n lò lọ. tọ́lọ́run subhanahu wa ta'ala gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lórí nǹkan gbogbo tó gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀kọ́ sí àti bá gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ ìdó tó lójú àti àmọ̀ ẹ̀sì ẹ̀rù jẹ́rẹ̀ gbogbo tẹ́ẹ̀sì pátá ẹ̀sì ló jẹ́rẹ̀ wọ́n jù ọlọ́run tí wà sọ kó wá lẹ́sẹ̀ tó bá lẹ́tọ̀ sí ìkẹ́ẹ̀nà khayran fọ̀kẹ́yì wà ìkẹ́ẹ̀nà sọmọ́n fẹ̀sọ́rùn tó bá yẹ dáadáa ló ṣe ó gbẹ̀sán dáadáa tó bá yá burú ló ṣe ó gbẹ̀sán aburú ọlọ́wà ní wàìdá òjì tún bí tàfíyà sí fàáyí owó bí a sánà ní ha àwòrán tó ha إن الله كان على كل شيء حسيبا إن الله

وما يقترب بذلك اللوم من البشاشة ونحوها وأعلى أنواع التغية ما ورد به الشرع من السلام إسجاء وردا فأمر تعالى المؤمنين أنهم إذا خرجوا بأي تحية كانت أن يردوها بأحسن منها لفظا wàbàṣáṣàṣà àwọn ìsìláàmù ìdáríkì ọ̀rọ̀ mẹ́ta wà lẹ́kọ̀ọ́ mú láti lòlẹ́ ayé tó máa rọrùn tẹ́rí Islam ó ní mítọ̀ kan tí ó máa kọ̀ bíbi gbogbo ẹ̀dá ìyàwó pé ẹ̀sìn àdámá ni ẹ̀sìn sọ́mọ̀ ni ẹ̀sìn tó àdámọ́ ọmọ ẹ̀dá ìyàwó ni ó kú bí létí ọmọ ẹ̀dá ènìyàn tí ò bá ti dára rẹ̀ mọ́lókù ó wà pragmatic ó wà pragmatic islam wèé tẹ́sí ní pé òfin eléyìí kò bá tẹ̀yàn mu kò bá sọ̀rọ̀ ẹ̀dá ènìyàn mu kò sí òfin ẹnu islam àdúgbò bá ti ń tẹ̀yìn tẹ́ làwùjọ àbí tẹ́ nínú ìdílé ẹ̀kẹ̀rẹ̀ sọ pé òfin ẹ̀sìn ọlọ́run ẹ̀ faramá ló kátìra ẹni ògbóná òkú máa ń jáde lọ́dọ̀ ẹnìkan lẹ́yìn kejì lọ́wọ́ pàdé ara wọn lórí ojú ọ̀nà fún àfihàn ara wa ní àfihàn àfúnra wa àti tó tún so gbógbóná yẹn nínú àlùbàṣáṣà kárẹ́yìn síra ẹni wàdáhùn ìhá àti tó jọ bẹ́ẹ̀ ní ìran gbogbo ìkíra ẹni tá ìkíra ẹni èyí tó dáa jù tó ga jù ní ọ̀nà tá a fi ń kíra yín òun ni kí ṣáàrù mú wa tó fi kìí mú wa nínú kíra yín mo yí akọ́fẹ́ kíra wa ní àbáfẹ́ fèsì padà ọlọ́mọ wa pa òun ní láṣẹ oníṣẹ́mbà ti kí wa pẹ̀lú kíkí kan irú kíkí yóò sì bàjẹ́ ká dá a padà pẹ̀lú ètò tó ń dá a jùlọ gbogbo níbi ìtúkásíra ẹni àbí igbó ṣe kí wa yẹn gan náà níbi èdè rẹ̀ náà ká dá padà. ọlọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí wọ̀nyí dákọ̀ yìí tí wọ́n bá kì ní gbéta ayé ẹ̀jẹ̀ pẹ̀lú kan fàáyú bí ahsana minha ẹ̀dá kíkì yẹn padà pẹ̀lú tó ń dà àdúmọ̀tẹ̀ kì ní lọ ha àdíkẹ́ ẹ̀dá kíkì padà kì ní gan Islam ah, ọlọ́run bí ọmọ ni wọ́n yà yí pé ìtura ẹni ó ní ṣe pẹ̀láṣà ó ní ṣe pẹ̀lú ìṣe gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fi kíra yín nínú ọ̀sà yín tó bá ti fi tó ti gbà padà bí ó ń dá ló ẹnugbẹ́ káàrọ̀ nìkan tó kí ọ lórí kí ọ ẹkọjọ́ mẹ́ta a ẹnu ẹkọjọ́ mẹ́ta ilé ń kọ́ méjì lé ìtì ẹ̀ ní ìkíra ẹni pàṣádé nìyẹn ní ìkíra ẹni tó gbóló ìkíra ẹni tó gbóló àbí ní dèdè ni ti kí ọ ẹ àmọ́ ká túnyàn kéèyàn má dáhùn èèyàn ń dọ́ta alẹ̀ ni kí ìbá ṣe pé Islam ó gbé ìlàkalẹ̀ wá ń pé irú ẹni báyìí bá tí ọ láwọn àsìkò báyìí ló má dáhùn abàlà sọ̀rọ̀ délẹ̀ tàbá wá mú yẹn kó ta wá sínú Islam gẹ́gẹ́ bí ogbólóhùn tó dáa ju ta lè fi jíra ẹni mi ò bá fẹ́ kíra wa láàárọ̀ àìkú àárọ̀ bá fẹ́ kíra wa lọ́sùn ẹ̀ka sùn bá fẹ́ kíra wa lálẹ́ bàbá yíra wa lórí ńkọ́ kò láti ra wa ẹkú òru àná. ogúnlù fúlàmù àsàlámù àlékún ló bá gbogbo àdìgbò mu ló bá gbogbo ìgbà mu ìfẹ́ ìlàyé láàárọ̀ àsàlámù àlékún ọ̀sán àsàlámù àlékún ní ìyálẹ̀ tá ọ̀sán nírọ̀lẹ́ lásàálẹ̀ lóru torí pé àdúrà ìkẹ́ ọlọ́run ló kún sínú fídí àsàlámù àlékún ìkẹ́ ọlọ́run kó máa bá ọ àlàáfíà ọlọ́run máa jẹ́ ìkẹ́ ọlọ́run tó máa sálámà bẹ́ẹ̀ sí yàn ìwọ dáa padà kó dáa yìí ní sálámà sí ọlọ́ ó ní àsàlámù àlékún ìgbà tí wò ó dáa òun wá àlékún sàlámù wà rahmatullah ó ní àsàlámù àlékún wà rahmatullah

assalamu alaikum assalamu alaikum ṣùgbọ́n ẹni tó bá àdìsí mojú tó bá súnà lẹ́nu mojú òun ni kò sí níwọ̀n alaikum salam ó wá mẹ́gbàá wá tó ń ṣe ọlọ́ alaikum salam ìkánú àwọn èèyàn bá ní kalẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà ló bá kí ẹnìkan náà sọ̀hábà pé assalamu alaikum anábì ní aṣọ bẹ́ẹ̀tọ̀ mú fèsì ó ní wọ́n alékún mú sàdán anábì ní aṣọ wọ́n rọ́pùtù mọ́ aṣọ ọba rọ̀kẹ́tù aṣọ an sahaba ni anábì gínú tó máa ṣàrọ̀ aṣàrò yìí anábì ní asàlámù alékún kẹ́ dókọ́ sálámà wí ládàbẹ̀wà mọ́kọ̀ ọ́lẹ̀ fún so wọ́n ní wọ́n tó dá lóhùn pẹ̀lú alékún sàlám ládàbẹ̀wà nù warahmatullah ládá mẹ́wàá ní ìtún nìyẹn ọ̀báwọ̀ káàtù ládá mẹ́wàá ní ìtún nìyẹn ìwọ́n ń já sí pé ìwọ́n tó dáyà ló ń sálámà ládá tí wàá gbà lórí ẹ̀ tó sálámà fẹ́ lọ bẹ́ẹ̀ gbà wá sí wa bẹ́ẹ̀ nǹkan wá sí oṣìṣọ́lá àdìsọ́lá tó sọ́lá ó ní assalamu alaikum warahmatullahi wabarakatuh alábìnrin àdúgbò dàlóhùn lókúnlò kan wà àdúgbò sàlá an fama wọn ni wọn ṣe ọlọ́ kí ló dé anábì ní máa tábà kàlánà ṣe àní máa tábà kàlánà ṣe àní ẹni kí anábì ó ní asàlámù alaykum ìkẹ́ ọlọ́ọ̀kún eh, ọba wà nábì wọ́n rahmatullah àti kẹrẹ wọ́n bàkátù àti bùkún rẹ̀ anábì ní wọn alaykum sàlám kíkẹ́ ọlọ́ọ̀kún ọba wà náà àwọn sábà tó bẹ́ẹ̀ káyọ̀ náà wà náà bí ẹni tó fi dá wọn náà ní oníbẹ̀rẹ̀ ni kí ló fà náà bí ní kò fi ṣe kálẹ̀ fún wa má kí làwọn ẹbí dá lóhùn tòró fi bí lè bá ń sálámà ní kò ṣe sí ìbámu àdìsí ànábì yẹn mọ́tàdé wàbàkátù fẹ́ nìyẹn kó lè máa tí ó fi dá wọn lóhùn kóra ní wà ní sàdán ìbágbúrú mọ́ni mẹ́ẹ̀ta bùkú mẹ́ẹ̀ta pé tàọ́kọ́ nìkan ló sọ nínú ẹ̀ kò sí ẹlẹ́gẹ̀ ìṣẹ̀lẹ̀ kẹta ìwọ ni yẹ kó kó pé kí ìyẹn jọra kọ̀kọ̀ àwọn bá ti sọ wípé kò tún sí bíríkà ní tó dáa ipá sí kí ẹni tó ju wà ní sàdán wà rọ́ọ̀mù tó lọ́wọ́ káàtó dáa fún dáhùn náà wọ́n ní àdéfilé fún lọ́rọ̀ ọkụ ọ ní ìdíláwà dáláhàn rẹ̀ dáadáa wani wa alaikum salam wa rahmatullahi wa barakatuh wa rahmatullahi wa ridwan wa karamatu tí bá tó bá ti kí wa ṣàdìdá lóhùn rẹ̀ àwọn afáàfà ọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀ tó pé àdíkà aláàbì kan bẹ tí ó kọ́ nígbà rọ́nàmọ́ nígbà àwọn kan náà wọ́n yẹ̀wò àwọn Muhammadu sallallahu alaihi wasallam wọn láwọn kí wá da kàkà tí wọ́n ní asàlámù alayka ya Rasulullah wọ́n ní asàmù alayka ya Rasulullah asàmù mọ́t èyí jẹ́ asàm òun ni kú ìgbà tó wà nábì òun ní pẹ́ kú ó kú dárò ayé rẹ̀ ó bàjẹ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn kò ní dáa fún ọ inú bí ìyàwó aisha ta ló bá anábì ní aisha ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ní aisha ní wọ́n fẹ́ ọlọ́run ẹ̀ gbọ́mọ ní sálámà sí nínú ewu ni wọ́n wù pé wọ́n fẹ́ torí kó ìdá tí wọ́n ní sí ilẹ̀ yìí làwọn anábì ní tí wọ́n ló gbọ́ tó fún wọn lẹ́sìn wọ́n ní wà ní omi sáà gbogbo ìwà abúlé ẹrù sí ní lórí sálámà bẹ̀rẹ̀ sáwọn kó pàmòsọ́dẹ̀ yìí náà àwọn ọlọ́run fẹ́ ìsinmi oṣù tó ìjáde lára وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها وبئس المصير ọlọ́run ti já mọ̀ bẹ́ẹ̀ títí àwùjọ gbàlérò nìyẹn Ibn Qayyim rahmatullah ó ní torí bẹ́ẹ̀ lànà bí ní ẹ̀ lọ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ sí sálámà sí wọn ẹ jẹ́ káwọn sálámà kẹwọ́n tó tuntun yín tẹ bá wọn tó bá fi kí nígbà náà lẹ́bi mọ orú ìdápadà tẹ́ dápadà fún wa ó sì wá bẹ̀rẹ̀ mọ́ àdéhùn àlẹ́ mi sára yìí ní láàṣẹ́ dà òyìnbó tàbí sára tó bá yẹ kó gbóná àsàlámù àlékún ni ẹ má kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn yahoo ẹ má kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn yahoo ẹ jẹ́ kí wọ́n sálámù yẹn kẹ́ ẹ wo ní bẹ́ẹ̀ lọ sálámù wọn tẹ́ẹ̀ bá ń fáwọn tí wọ́n lè ṣe mùsùlùmí gbé lọ́sì ló gbọ́dọ̀ àsàlámàdúrà lè dín ẹ̀gẹ́ lè mùsùlùmí sábà bí sa ní sísá bí ìsìlámù sí ní kásálámà àsàlámù alaykum wa rahmatullah àbí àsàlámù àlékún náà wọ́n fi kíyàn tó kí ẹ̀ wípé àdúrà ni wọ́n ṣe nínú kíkíra inú ìsáàmù ní ká dá padà fún wa ní mọ́tò ìkí wa yẹn náà àsàlámù àlékún wà àlékún sàlá ìlú kọ́lù rahimahullah ta'ala inú kíra wa kẹ́mà á lè fìlà wọ́n ní kó ti tọ́ nìyẹn tó sí ìsìláàmù ní kámọ́jẹ́ kí ìkójọ tá a bá ní sáwọn èèyàn kan kó mọ̀jà lè ṣe déédéé pẹ̀lú wọn

àdúrà ní ti fún ní ẹ̀yìn náà dáadáa padà fún pẹ̀lú òkú tó bá ti lọ́dà àwọn owó ní máa sálámà ń bá mi ìròyìn dáhùn tí ṣe àwọn ló dájú pé mo bá tẹ̀ dáhùn náà ni ẹ̀kọ́ ẹ̀rọ yóò máa orí lọ́nà pẹ̀lú أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك